الحمد لله الحمد لله خالق السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هدى من شاء من عباده إلى الصراط المستقيم وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 oní ní ẹ gbọ́dọ̀ máa lo aṣọ nílòkulò ẹ gbọ́dọ̀ máa rán aṣọ nírànkúràn ẹ gbọ́dọ̀ máa dá aṣọ nídàkúdà lọ́nà tó ṣe pé ìtayọ ẹnu àlà yọ hàn nínú ọrọ yín bí ẹni tó ní kí wọ́n bó islam ọgbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìsìláàmù wa bó ti ṣe sọ fún wa yìí pé ó ní bó ti tó ó ní bó ti ṣe má jọ yìí pé ọ̀pá sọ inú wọn fi máa báwọn nìkan dá sọ ní ìgbà tó ṣe pé nulẹ̀ ayé tá a wà yìí náà ni ọgọ́rùn èèyàn wà ń bẹ̀ tó ṣe pé àwọn ọ̀rá sọ́rùn ni sọ́ńdàkúdà máa rán ìlòkulò ìtayọ ẹnu àlà kò gbọdọ̀ wà nínú ọ̀rọ̀ yín níbi à ń dá sọ gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam bó tún ṣe ṣe léèwọ̀ bí ẹ̀sìn Islam tún ṣe ṣe léèwọ̀ wípé kájẹ́ ni tó ṣe wípé ọkùnrin ni wá á máa wá lo gold haram ni lábẹ́ òfin Ọlọ́run nínú tí Islam mú wá nìyẹn ó ní gold kò tọ́ sẹ́nìkan kan àfàwọn obìnrin ó tọ́ sí wọn. wọ́n fi ẹ̀gbà ọrùn tọ́jẹ́ ti góòlù sọ́rùn tọwọ́ tẹ́tí kọ́dà kó ṣe kí tó fi worowóró sẹsẹ kí gbogbo ọjọ́ góòlù kò sí nǹkan tó burú ń fáwọn obìnrin àwọn ti jẹ ọ̀wá ń góòlù onítorí ń fún ọ kí yìí hàn lára rẹ látàrí o ti èèwọ̀ lọ́lọ́run ọba ṣe fáwọn ọkùnrin òrùka ni tàbí iyan ọrùn haram ńlẹ́lẹ́yìí jẹ́ fáwọn ọkùnrin àwa lọ sí Mẹ́kà àwa ni kí wọ́n bọ̀ kan eyín kan mánu eyín gold haram ni fún àwọn ọkùnrin láti ṣe bẹ́ẹ̀ kódà kó ṣe pé ti fàdákà ni haram náà ló tún jẹ́ fáwọn ọkùnrin láti ṣe bẹ́ẹ̀ agogo tá à ń fi sọ́wọ́. So ọwọ́ ajẹ́ pé gold ni wọ́n fi ṣe haram ní fáwọn ọkùnrin gold kọ́ ni wọ́n fi ṣe ṣùgbọ́n omi gold gold gangan lọ̀dà tí wọ́n fi kún haram ní fáwọn ọkùnrin torí ti eléyìí kákè sára táwa bá fi lè jẹ́ mùsùlùmí kákè sí wa wa ọ̀pọ̀lọpọ̀ ló pé ìwà rẹ̀ kọjọ́ ti Islam yóò múra yóò tún gbé gold sọ́rùn pé kíni ọkùnrin míì gan níbi tí ò lérò dé yóò tún fi yẹtí yẹtí. yóò tún fi etí pé kí ni ọ̀ ń sọ pé dídá ọlọ́kùnrin ọ̀dà tó kọ́ tó bá yẹ ló ti dán kò bá dá ọ jù kò bá dá pọ̀ jù a'udhu billahi minash shaitani rajim islam ó ní kò sí nínú pánsọ̀sọ́ ká máa wá jáde ní ìhòhò kò sí nínú pánsọ̀sọ́ máa bọ́ síta ní ìhòhò ìwọ̀ àárín òhó káyé àwa aláyé ti lajú kọjá sísọ kódà gan ọ̀làjú débi ìgbà àtúngbọ̀dọ̀ máa wọ́sọ sọ́rùn ma ẹranko burúkú aláìlórí lọ́wọ́ aláìgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ló ń pọ́n wa lékòó ló kó ń sọ aṣọ fún wa ká máa fi bo ìhòhò wa ìwà ń sọ pé lẹ́yìn ò rí bẹ́ẹ̀ kọ́ ọ̀dájú pọ̀ ọ̀gbádùn wa ṣe léèwọ̀ kéèyàn máa ìhòhò nígbà tí èsì pé ẹranko nìwọ lábẹ́ pàrin ìhòhò òun náà ní ká máa wọ aṣọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ aṣọ tó pé yọọ máa fi irú àwọ̀ awọ ara wa hàn sẹ́ni tí bá ń wò wá ìsìláàmù ṣe lé wọ̀ kó ṣe pé aṣọ tó tó nípa ni ṣùgbọ́n wọ́n ti rán fún débi wípé bí òdi wọn oríkèé rẹ kọ̀ọ̀kan ti ṣe ma òun náà ma ìsìláàmù tún yẹn nítorí pé sẹ́ni tó jáde àwọn obìnrin wọn bá yé jẹ́ àwọn obìnrin ti balùmọ̀ gbogbo ẹ̀ ti di dàkúdà á rí i pé obìnrin lónìí ìhòhò gidi ni wọ́n ń jáde wọn àwọ̀sọ̀ kankan sọ́rùn tó bá ní àyè wà lọ́rùn wa yín kọ́ kì í sasọ̀ ẹ̀yin gangan là nàbì sallallahu alaihi wasallam ló ròyìn fún wa látọjọ́ tó ti pẹ́ ó lẹ́yìn ní kasiyatun ariyat ẹ wọ sọ ṣùgbọ́n ìhòhò lẹ́wà láyé tilẹ̀ àlàyé eléyìí lè má yé àwọn èèyàn ó yé wa yé ké pọ̀ láyé òde òní nítorí pé obìnrin lè wọṣọ sọ́rùn wọn kọ́ jẹ́ pé ìhòòhò lọ́wà àbí bò lẹ́ ti fẹ́ sọ tóbìnrin tó jáde pẹ̀lú lẹ́gìs lẹ́gìsì tó ṣe é pé ó tún wá jẹ́ pé lọ awọ ara rẹ̀ àfa ìhòòhò gidi ètò jíǹsì náà ń kọ́ tó pé ìjàkadì ló fi wọlé ìjàkadì ni ó tún fi jáde ìhòòhò gidi ló wà ètò ọwọ́ kọ́mújáde ńkọ́ àti t-shirt tó tún wá gbé sinmi sí òun mọ gẹ́gẹ́ bíi pátá wọn wá ní ayé ti lajú ni táyé bá wá fọ́jú ńkọ́ bò ní ọ̀bá rí wàlá hawla wàlá quwwata illa billah káwá wọ ṣòkòtò ìwọ ọkùnrin káfi ṣòkòtò gẹ̀zẹ́ẹ̀tì bàràbàrà àdí lọ́nà tó ṣe pé á ti tú okùn rẹ̀ á ti tú zipu rẹ̀ á ti tú bọ́tìnì rẹ̀ á wàá gbé bàràbàrà àdí gẹ́gẹ́ lọ́nà tó ṣe pé tí ń bá lọ jábọ́ gbogbo nǹkan ti hàn báyìí ẹlòmíì ó tún fi pátá rẹ̀ hàn ìdá méjì nu mẹ́ta pátá yọ hàn síta tá ló wá ń ṣe léyìí fún òní à bàbá ìyẹn dúró ń bẹ ẹ lájú à wọ́tọ́ wá fọ́jú ńkọ́ pé ojútọ́ yẹn ó burú ìsìláàmù ọ̀faramọ́ gbogbo à ń ṣe wèrè àbá ń وحملناهم في البر والبحر ọlọ́la ti pa àwọn ọmọ anabi adama lé o àwa mú wa a gbé wọn gorí èpẹ̀ wọ́n ń gba bẹ́ẹ̀ kọjá a tún gbé wọn gorí òkun wọ́n ń gba bẹ́ẹ̀ kọjá ọkọ̀ wọn rè fo sẹ́yìn tọ́lọ̀ wọn apọ́nlé bẹ̀ lọ́wọ́ ayé kẹ́ ẹ máa fi ìjẹ́ranko lẹ́ẹ̀ máa fi dánra wò ìsìlámù ọgbà ọkùnrin ó tiẹ̀ sí ìtàn rẹ̀ lẹ̀ kọ̀tọ́ rárá bí ti wùlé ó kéré ma gbèsè wájú ìyàwó rẹ̀ lọ wà kí wọn á fi tàn rẹ lẹ kí lọ fẹ́ fi dà kọtọ lábẹ́ òfin Ọlọ́run ara àwòhò rẹ ìwọ ọkùnrin òun náà ní tàn rẹ tọ ọwọ ní ẹgbàrá gbóná ni ẹ ń ṣeré ìdárayá tẹ ẹ bá sì wọ àwọn ṣòkòtò tó jẹ ṣòkòtò pélébé pélébé short nika kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe exercise yẹn tí ó rọrùn torí ẹ tí wọn náà bá fẹ́ wọrú ṣòkòtò kúńkú báwọn wàá rí i pé ṣòkòtò tó kúrú tó bo itan rẹ ni wọ́wọ́ ọ gbọ́dọ̀ wọ Sokoto tí ó fi tàn rẹ ta torí pé ara hòhò wa léyìí tó dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní tàn wá wà nínú jẹ́sí Islam tó tún mú wa tó ṣe léwọ̀ òun náà ní pé ṣòkòtò wa aṣọ wa jàlábíyà wa agbádá wa aṣọ tá a sanbora tá a fi pa kájà rárára gbogbo aṣọ téèyàn bá wọ̀ láyé kò gbọ́dọ̀ wọlé. ìsìláàmù ní haramu ní kéèyàn wọ sọkọta yọ kókósẹ̀ rẹ̀ nítorí pé kíni téèyàn bá fi lè ṣe bẹ́ẹ̀ inú ná lèyàn ti gbẹ̀san èyí tó lé sí kókósẹ̀ síta lẹ́hùn kọ́lọ́ ẹlẹ́dàá kọ́mọ́sẹ̀ wa lọ́ọ́ máa ná ẹ̀yin náà wò wò tọ́ abala káyì náà mú ni ṣòkòtò tó ń wọ káyé yẹn ọwọ́ agbóngbòngbòn débi pé òun àti àtẹ́lẹsẹ̀ bàtà rẹ̀ wọ́n jọ dọ́gba òun fi bàtà tẹ̀lẹ̀ òun fi ṣòkòtò náà wọlẹ̀ ẹ̀rí pé bí bàtà bá tẹlẹ̀ títí wọ́n ní àtẹ̀pẹ́ òun náà ló yẹ kí bàtà ọ tẹlẹ̀ yọ tẹ débi pé yọ jẹ nígbà tó bá jẹ tán á sọnù apárọ̀ rẹ̀ ṣòkòtò náà bá ń gbálẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé ojoojúmọ́ ní ṣòkòtò ọmọ fàya ní ṣòkòtò lágbọn abí tó ń fi ń ní ọmọ ṣe yẹtuyẹtu gbogbo onílàáka ìtọ́pọlọ tí ò dórí kodò bíi tiẹ̀ tí bá ń wọ ọyọ́ ọmọ sọ pé sólè ti gbádùn aṣọ tuntun tó dáa báyìí níṣì fi sokoto rẹ̀ ní fi ń wọlé báyìí kọ̀bálà ká ìtọ́lá láàfin àgàmù ó tún á takò fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣòkòtò yòówù tó bá wọ̀ ẹ̀wù yòówù tó bá wọ̀ tó bá ti di kọ́tayọ kókó bẹ́ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam onínú náà láti gbẹ̀sẹ̀ tó léwu kọ́lọ́nkọ́ mẹ́sìn pẹ̀lú rẹ̀ lọ́ọ́ máa ná torí ẹ̀ wọ́n ti ń pariwo rẹ̀ fún ọjọ́ ti pẹ́ ó sì tó láti mẹ́ni tí ó bá létí gbọ́ kó sì gbà ṣùgbọ́n ẹni tá à ń wí fún tí ó gbọ́ tí ó gbà ó ṣeni láàánú pé ẹ̀mí ti kúrò lára ọ̀pọ̀lọpọ̀ ìdínú tọ́pọ̀lọpọ̀ fi gùn lé ntọ́lọ̀ ní ọ̀daràn òǹga lèmi fẹ́ ṣe kú tó bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó wọ ṣòkòtò ńlọ pàdé ọlọ́njọ́ tó bá kú kó fi hàn pé àìgbọ́ràn mi ó tún gbé mi dal qiyama wala hawla wala quwwata illa billah nínú tí ìsìláàmù tún ṣe léèwọ̀ ọ̀nà ni ká máa wọ aṣọ ìlú mànká irú rẹ̀ ò pé méjì nínú ìlú yìí àfẹ̀yìn náà ẹ̀yin nìkan lẹ́lẹ́ wọ́rú ẹ̀ islam ṣe lé wọ̀ kí ló ṣe ọ́ ló fi jẹ́ pé ńgbà tí wọ́n bá ti fẹ́ ra aṣọ lọ́jà wọ́n máa àánú eléyìí ti kọ́ máa ju gbé yẹn ló ń wọ̀ eléyìí ti kọ́ ju gbogbo yẹn ló ń wà irú kò táwa wà yà gbọ́dọ̀ máa wọ́ sọ tí àwọn èèyàn nírú rẹ̀ ń lé ó yẹ kó wọ́n máa ẹ̀yin gẹ́gẹ́ bíi owó àbí kò wọlé ẹdẹ náà rí irọ́ lásán irọ́ lásán anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì wá lójú kòkòrò yìí pé ká máa wọ aṣọ funfun ó lè tó lọ́lá jù nínú aṣọ wa òun náà ní funfun ó ní tá a bá tún kú tán tó ń fẹ́ faṣọ ọ̀gbẹ̀yìn sókù la aṣọ funfun náà ní ká fi sí lára aṣọ funfun kọ́mà àbí ọ̀kọ́mà ọ̀kọ́mà nítorí pé gbogbo fẹ́ńfẹ́ láàrìsì àwa là ń bẹ́ ń bì àfiwọ́ wọn nìkan ló lè ṣe bẹ́ẹ̀ irọ́ lásán òfútù fẹ́ tẹ̀ tí ò gbéyàn débi kan kò gbéyàn débi kankan gbogbo kárí mi gbogbo àríhàn gbogbo wọn ló tó bẹ́ẹ̀ wọn ló jù bẹ́ẹ̀ lọ òfo lásán kọjá mọ́ nǹkankan torí di eléyìí aṣọ wọmi kó tún mi wò irú rẹ̀ ò pé méjì ọ̀kan ṣoṣo yìí náà ni o lè tún rírú rẹ̀ lọ́rùn ẹnìkan mọ́lẹ̀ yìí ìsìláàmù ọ̀faramaka wọ̀ọ́rú ẹ̀ ah ìsìláàmù yìí dáa pọ̀ gbogbo ní ojú yẹn ọmọ àjọrọ ẹ̀ lójú tó yẹn fi máa wúra rẹ̀ pé kò sírú òun yóò ti gbàgbé pé irú ọlọ́run ọba ní òsì ìsìláàmù ọ̀farama nínú ti ìsìláàmù tó tún ṣe léèwọ̀ tó ní ká dínà sí òun náà la máa jẹ́rìí èké ẹ sì máa pé irọ́ ni o nítorí ní kẹ́ wá jẹ́rìí lé lórí irọ́ ni o torí pé ẹ ti gbowó ẹ lọ jẹ́rìí pé bẹ́ẹ̀ lórí wọ́n ní kẹ́ tún máa ṣe wàláhì tàlá ó tún ṣe wàláhì tàláhì thumma billah nítorí pé ọ̀bẹ̀rù ọlọ́run ó lè máa ní billahi alladhi billahi ó ti búra billahi alladhi billahi alladhi madha billahi alladhi madha àbọ̀ ọ̀rọ̀ lọ́sàn-án ó akramakumullah ẹja bẹ̀rù Ọlọ́run nígbà tí anabi sallallahu alaihi wasallam ń sàlàyé ìbúra báwo ló ti yẹ kó máa rí ó wá fi òòrùn ó fi hàn sàhábì òòrùn yìí wá yọ ọyọ kankan anabi ní sórí ó ní mo rí anabi ní bimithili hadha fashhad bimithili hadha fashhad gbogbo ntọ́ bá hàn gbangba gbangba bíi eléyìí ó ní kó máa jẹ́rìí fún gbogbo ntí ó bá hàn tó ọmọ sí dáadáa má máa jẹ́rìí sí o wala taqfu ma laysa laka bihi ilm ọlọ́run ní gbogbo ntọ́ ọba máa ń parẹ́ má sọ́n parẹ́ o gbogbo ntọ́ ọba máa ń parẹ́ má sọ́n parẹ́ ẹnìkan wá fún ọ lówó àbẹ̀tẹ́lẹ̀ ó ní àwọn ń bá wọn kan jà lórí ọ̀rọ̀ ọlẹ̀ ilé ẹjọ́ sì ń bùkátà ẹni tí wọ́n wá jẹ́rìí òun á ń fẹ́ kí wọ́n àtiwọ́ àtiwọ́ kẹ́ wá jẹ́rìí fáwọn kẹ́ ẹ jẹ́ gbé àwọn táwọn bá ti di pé àwọn bá borí tílẹ̀ yẹn bá jẹ́ máwọn lọ́wọ́ àwọn fún wa níbi éka mẹ́wàá láti fi san lẹ́sàn ẹ̀rí èké tọ́ lọ àbó nílọ <laughs> máa lọ tó ó débẹ̀ ohùn rẹ̀ máa gbọ̀n àbọ̀ sọ̀rọ̀ bí ọkùnrin máa sọ̀rọ̀ bí ọkùnrin ni àsọ bí ọkùnrin kò lè rí wọ̀ pé ẹ̀rí èké ti pọ̀jù láyé wá dá wa ọ̀pọ̀lọpọ̀ yóò mọ ẹ̀rí jẹ́ wípé ni yóò sì lórí irọ́ ní ìṣe tẹni tó ṣe pé kó bìlà sí ntọ́ba wọ ọlọ́run pé ntọ́ba wọ ọlọ́run kọ́ lọ́wọ́ bó ṣe fóun kò yẹ kí mùsùlùmí ó ṣe bẹ́ẹ̀ tí ọba ti dá lójú tá a máa ń pa rẹ̀ ẹ gbọ́dọ̀ lọ jẹ́rìí rẹ̀ torí pé kò ní tán sáyé ń bí tá a bá kú ò láyé bí à ń lọ jẹ́jọ́ ẹjọ́ ńlá níwájú olúwa ẹlẹ́dàá wa ọba tó dá wa téèyàn ò lè gbé nǹkan kan pamọ́ sí nínú tí ìsìláàmù tó ṣe léèwọ̀ òun ẹni tá a kà mórí zina àwọn akpẹ ẹ ó ń zina ni ó ń di apẹ̀rẹ̀ ìwọ sì di rẹ̀ wò ni tó fi ma pé di apẹ̀rẹ̀ ni di rẹ̀ ìwọ ọ̀bẹ̀rù ọlọ́ọ̀ni ọ̀bẹ̀rù tọ́tọ́ lọ́wọ́ bó gbé ọ dìde tí wọ́n máa ní mẹ́rin wá lórí gbogbo òbótó tó fa hàn rẹ ṣe lórí gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó fẹ́ nu kásá ọ̀bẹ̀rù ọlọ́wọ́n bá ní ọmọ pèèyàn lọ́ máa já ọmọ pèèyàn ní ọmọ àlè ọmọ àlè tó pé òun ó ti parọ́ má bàbá yaa rẹ̀ wípé zina ni wọ́n ṣe wọn ò bí gbọ̀nà tó dáa ọmọ ajá ó ti pè é ọmọ zina àdúpẹ́ fọlọ́ ń pè mí ẹ̀sọ́ ọmọ zina ń tẹ̀mí táwa lọ́mọ zina ó túmọ̀ sí pé ẹni tó ń bá sọ̀rọ̀ ọ̀ ń zina ẹja sọ ẹnu wa kéèyàn sọ ẹnu rẹ̀ dáadáa nítorí kẹ́nu ọmọ bá yàn lọ ibi tí gbọ́dọ̀ zina máa yàn ẹni tó mórí zina ọ̀ọ́ká obìnrin mọ́dọ̀ rẹ̀ pé wọ́n jọ ń kira wọn mẹ́lẹ̀ ọwọ́ ló ṣe zina bẹ̀rù ọlọ́run kódà kan kápẹ́ èèyàn méjì àwọn ni wọ́n ká ọkùnrin àti obìnrin kan mórí pé wọ́n ń ṣe zina wọn wá rí èèyàn méjì mí pè káwọn náà wá wò káwọn fi pé mẹ́rin káwọn fi lè bá àjẹ́rìí takò wọn kí ìyá zina ó lè bá àjẹ́ wọn ẹ̀ tún sọ torí tẹ́ bá lọ sọ pínrín pé ẹ ká wọn pé wọ́n ń ṣe zina ẹ̀yin tẹ́ ẹ sì rí wọn tẹfẹ jẹri pé wọ́n ṣe zina ẹ̀ pé mẹ́rin oníkálukú yín yọ jẹ gbọ́gọ́rin nítorí pé ẹ zina máa wà nù ọlọ a ri rí ẹlẹ́rìí mẹ́rin ẹ̀ àfi tó wáyé pé ńgbà tẹ́yìn méjì yẹn sọ èkíní kejì wọn sọ pé òótọ́ lẹ sọ ẹ ká wọn a pé la lò mà táwọn lórí ara wọn ṣe wa ká sọ wa ẹ̀yin obìnrin tẹ́ wà ń lé ọkọ nínú ntọ́lọ̀ wọn bá sì lè wọ̀ onáà ní kẹ́ lọ gbọ́mọ ọlọ́mọ wá kẹ́ lẹ́mọ̀kọ láyà kọ́ máa rẹ́ nu mo ti bímọ fún ọ. wọ́n sì mọ̀ pé ọmọ àlè ni zina ló ṣe tó o fi bímọ ọlọ́wọ́n bá sì lè wọ̀ má gbé ọmọ ọlọ́mọ wa ká ẹni ẹlẹ́ni má lè pé wọ́n lọ lọ́mọ nígbà tó òun sì jẹ́ kó ń lọ lọ́mọ. obìnrin mi ọ̀daràn ni ó ti ṣe zina zina ti doyún ó ti rí nínú ara rẹ̀ pé oyún ti dúró yọwọ a máa wá gbogbo ọ̀nà pé kọ́kọ́ sá máa bóńse kọ́sá máa bóńse tí ó fi di pé ńgbà tóyún bá yọ yóò fi pé wọn náà ló lóyún ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀daràn ilé ẹni wọ́n ń pè ní bohtan kọ́ lọ kpọ̀rọ̀ ọmọ kó kpọ̀rọ̀ rẹ̀ mọ́kọ́kọ́ rẹ̀ lónìí nígbà tó sì mọ̀ pọ́ ọlọ́mọ ni obìnrin ọgbọ́dọ̀ dánwò ẹni tó bá níbẹ̀rù ọlọ́run tó sì mọ̀ pé ndé alùkìyàmà ń bẹ nínú àwọn tí ìsìláàmù tó ṣe léèwọ̀ tá gbọ́dọ̀ jìnnà sí tá a fi mọ̀ pé ń lẹ̀sìn òun láà máa yọ tè láà máa yín mú ìsìláàmù ṣe léèwọ̀ káyọ̀ tè sí ni lójú ẹni káyín mú sí ni nípakọ̀ ẹni ọlọ́ọ̀bá ṣe léèwọ̀ wailul likulli humazatil lumazah ọlọ́run ọba ó ní wáyé lù ní ọ̀jẹ̀ tiwọn àwọn ayọ̀tẹ̀yọ̀tẹ̀ àwọn yínmúyínmú wáìlù ni jẹ jẹ́ wọn èwo ni wáìlù wọn láyè burúkú kan ni nínú náà hannam ó ṣe pé kò sí tí wọ́n sọ sínú rẹ̀ tí islam ó láà tún gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹni ló kọ ọbú ẹ máa pera bi'sal ismul fusuqu ba'dal iman aburú ni ká máa jókòó pòkì lẹ́yìn táwa ti jẹ́ mùsùlùmí tá a gbọ́ lọ́wọ́n bá gbọ́ nítorí ẹ̀ kẹ́mọ́ wá pèèyàn lórúkọ tí ọ̀dá lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí aburú ni lábẹ́ òfin ọlọ́run bí kánìkan ọmọ jẹ́ abdulsalam ọmọ abdulkareem ẹ ti wá máa yí pé ilé wọn eléégún ni wọn ẹ wá máa pè ní ọ̀jẹ́ ọ̀jẹ́ dayọ̀ ọ̀jẹ́ dìran èmi ò lóko ọ̀jẹ́ kankan mùsùlùmí lèmi pé ọ̀ ọ̀ ọ̀ ebelekun ni hmm? ọ̀jẹ́ dìran báwo mùsùlùmí lèmi ìsìláàmù dìran bẹ́tẹ̀lẹ́ small foso kó bá dé iman àbíkẹ́ yẹn máa kọ́ pòkì ó kọ́ rádaràda wípé fọ́gòfọ́gò fọ́gòfọ́gò báwo sóko dáadáa ni fọ́gòfọ́gò sábẹ́ bàbá sábẹ́ sábẹ́ sùn àwùjọ bíi lẹ́ẹ̀ ó kọ burúkú nìyẹn o kò yẹ kí mùsùlùmí ó máa jẹ àfi kálámù pa wọ́n lẹ́nu mọ́ wọ́n ń yìn wọ́n nu wọ́n ní àfáàní ọ babaláwo àlùfà ó nìyẹn o wọ́n fi kálámù wọ́n fi ń pa wọ́n lẹ́nu mọ́ wọ́n fi kálámù dá wọn lẹ́kùn à ń ṣe kọ́ńdúkọ́ńdú babaláwo olóògùn òfò. sòkò máa jẹ́ gbogbo rú àwọn ọkọ̀ yẹn ó túmọ̀ sí pé ọ̀gbádùn. wọ́n ní ọkọ̀ ọmọge ilẹ̀ yìí ọkọ̀ gbogbo ọmọge ilẹ̀ yìí ó túmọ̀ sí pé ọ̀daràn ọ̀daràn ọ̀daràn àṣebàjẹ́ lójú méjèèjì wọn náà wọn dàbí ọkùnrin lẹ́ńkẹ́sì under bracket ọkùnrin ọ̀daràn so gbogbo oru eléyẹn kìí sàn o Islam onike máa di ọkọ tó àmọ́ wa sọ̀rọ̀ ẹni ló kọ burúkú tí ọ̀dà tọ́ nínú tí ẹsẹ̀ Islam tún ṣe léwọ̀ oná lọ́rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ká máa pẹ̀gàn Islam ṣe léwọ̀ oná ní pé ọbẹ̀ sọ̀rọ̀ èèyàn pẹ̀lú nǹkan tó sọ wájú ele ni wọ́n ń pè lẹ́gàn ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹsẹ ńlá nínú ẹ̀ṣẹ̀ ńlá ńlá ní ń dá ọlọ́run ẹlẹ́dàá wá sì ṣe àpèjúwe irú wọn ẹni tí ń jẹ òkú ọmọ ìgbà ti kú a sì máa pélé yìí abe bẹ́ẹ̀ kí ló dé tó rẹ láì dá ewo tó burúkú ni kí ló ń tó fi lọ tó yẹ pé dáadáa ni tó sọ kí ni ń tó fi lọ ìwọ obìnrin lásán bíi ọkùnrin ò láyà torí rẹ gbogbo ẹtí bá ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa burúkú ni ọlẹ. yẹ kó lọ sọ ẹ kó o sì láti dàyà kó tí ọba dà bọkùnrin ṣe ṣe nù ọkùnrin èrí àyà lọkùnrin máa dàkùjà ìwọ wá ń rẹ láì o tún ti ń o nítorí pé munafiki ni wọ ọ láyà irú rẹ̀ pọ̀ láwùjọ yorùbá tó bá yẹ pé yorùbá bá lè mú ẹ̀gàn kó nu ọ̀rọ̀ wọn tí wọ́n sì ń ṣe islam lójú méjèèjì ó súnmọ́ pọ̀pọ̀lọpọ̀ wà lẹ́nà tààrà kò ní kọ́kọ́ wọ náà tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmù nínú ìtọ́ ga jù nínú ẹ̀ṣẹ̀ tó ma yorùbá máa dájú láyé ó ná lẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀yìn ọwọ́ yorùbá lẹ́wù kọjá sísọ ó máa dùn mọ́ wọn ọkọjá ṣúgà nínú nínú ẹ̀kọ́ tẹ́bàrí sani wọ́n ń jó bẹ́rẹ́bẹ́rẹ́ tí wọ́n rẹ́rìn ń jó tí wọ́n rẹ́rìn ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọn sọ. àwọn gbèrò ẹlẹ́rù kárí wọ́n wàá fa tiwọn lọ́wọ́ gẹ́ngẹ́. ẹ̀yin ọ̀ma ni àsìkò tí wọ́n ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn dáadáa rẹ tí òtó méjì ló tún fi ń tọrọ. dáadáa rẹ ni wọ́n gbà fún tọ́yẹ pọ̀ fẹ́ máa fi sọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ bàbá àtìyá rẹ̀ ẹ̀kọ́ ọmọ sọ lẹ́yìn láì dá sábàbí òun náà ni pé wọ́n kó ládàá rẹ̀ fún bàbá rẹ̀ wọ́n kó ládàá rẹ̀ fún ìyá rẹ̀ tọ́lọ́ba ní kí dáadáa tí wọ́n tẹ̀wọ̀n látàrí ládàá tí ẹ tán kó fún wa ẹnu káwọn máa lọ àlùjáná ni wọ́n lọ máa ṣe ná. sẹ́bẹ̀ni táwa ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì ni sẹ́bọ̀ tà la kà kún. nígbà tí ìbá ṣe pé èèyàn ọba gbádùn kí ló wá fẹ́ máa mú àìgbádùn tó tu ọ̀fẹ́ sí ẹni tí wọ́n ń bínú tó fẹ́ràn ẹni tó ń kórìíra tó fẹ́ rí ládàá rẹ tí ò ju ẹ̀ta oró lọ tí wọ́n ń bùn à nǹkan sí ọ wàláhì nǹkan sí ọ torí ẹ̀ agbọ́dọ̀ sọ ahọ́n àwa jẹ̀má kò sí ń tọ́yẹ kọ́ pẹ́ ọ̀rọ̀ kan nù àwọn aṣíwájú nù bí ahọ́n ń yẹ kọ́ pẹ́ lẹ́wọ̀n máa ronú kó tó sọ̀rọ̀ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sẹ́lẹ̀lẹ́ ni. àǹfààní ti ń bẹ́ẹ̀nbẹ́ẹ́ tí mo bá sọ gbà náà ní kò sọ. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ya aburú ló fà fún mi àkóbá ńlá láyé lọ́rùn dákun mú ẹnu rẹ lọ àìdákẹ́ ká sì sọ. béèyàn bá ń rò lórí lásán àbí kí n sọ ni àbí kí n má sọ ni tọ́ ọ sọ wọn ò ní kọsẹ̀ fún. torí ẹja gbìyànjú jama kódà anabi sallallahu alaihi wasallam tó sọ pé béèyàn bá gbèrò láti ṣàìdá tó bá kóra rẹ̀ ń dànù tó bá ètò túmọ̀ sí pé ká sọ ẹnu wa jàmáà kí ni tí ọmọ ìyá rẹ yẹn ṣe tí ìwọ ò lè lọ bá kọ́ sọ fún tó fi wá jẹ́ pé lẹ́yìn rẹ̀ lọ́ọ́ máa sọ nísìn ọlọ́run tí aláfọ́jú tó ń tipa fọ́jú ni ó tó ẹrú tí ó sọ wájú rẹ̀ pé ìwà afọ́jú ìmọ̀ ń bá wí ó tó bẹ́ẹ̀ kí ló adé tó ń sọ lẹ́yìn rẹ̀ pé èyí afọ́jú tìǹ èyí afọ́jú tìǹ ó ti lójú ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ti dùn sọ ọwọ́ ọpọ sọ tó lè sọ lẹ́yìn lójú rẹ̀ tó sọ lẹ́yìn ó ti pẹ̀ gan rẹ̀ kọlọ ń dákun wa nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ilé ìtẹ́sí islam tún kọ̀ fún wa fi islam lọ́nà òun náà anamima òfófó òfófó òun náà ká gbé ọ̀rọ̀ tẹ́nìkan sọ ká gbé lọ bẹ́ẹ̀ lómi lọ́nà eléyàn ni wọ́n ń pè lófòfò ọ̀rọ̀ tó ń sọ kò sọ àìdá kò sọ aburú ṣùgbọ́n gbà tí ó gbé kalẹ̀ ó gbé kalẹ̀ lọ́nà tó ṣe pé yóò dànù ẹni tó bá gbọ́ ọkàn rẹ̀ ó rú ọ àdìgbò sọrun wá tó pọ̀ mọ́ ti pàkọ́ àwọn èèyàn wọn kanra wọn lágbo wọn gbára wọn gídígbò látàrí pé ìwọ lọ dàrin wọn rú òfófó ọ̀nbẹ́nu tí máa fàyà sàrè téèyàn bá sọ fófó títí tó fi fáyé lẹ̀ wá gbà torí ẹ̀ kí ló ń fẹ́ fòfófó ṣe kí ló ń fà ní tọ́wọ́ à ń bẹ̀ nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam olólófò kò ní wà lìjánà olófòfó kò ní wà lìjánà èèyàn tó bá sì dilẹ̀ ló máa ń ṣòfófó ẹni tó bá dilẹ̀ ló máa ń ṣòfófó torí ọwọ́ tó bá dilẹ̀ làá fi lẹ́ràn ẹni tó bá ní iṣẹ́ pàtàkì tó kọjú mọ́ tó mójútó kò lè ráyè òfófó láyé láyé jọ́n àwọn obìnrin ló máa ń ṣòfófó láyé òde òní ó ti di tọrọ fún kálí kálukú ti gbà atọkùnrin àtobìnrin gbogbo wọn ló gbégbó òfófó báyìí ẹ̀sìn Islam sì lè wọ̀ Islam ń fẹ́ tó yọ kó kọ jáde lálàáfíà kẹ́nìkan ọmọ fẹ̀sùn kẹsùn kọ́ kí wọn náà sì máa wọ ẹnìkan pẹ̀lú ojú àìdá ìsìláàmù fẹ́ káwùjọ wa kọ́ dáa ká fẹ́ràn ara wa ká má nira wa sínú ká má má bára wa jà nínú àlọ́ fi ṣe gbogbo àwọn ìwà pálapàla àwọn yẹn léèwọ̀ à ń pẹ́ gan à ń ṣòfófó gbogbo àwọn nǹkan wọ̀nyí ìsìláàmù ṣe léèwọ̀ nínú àwọn ní ti ìsìláàmù ṣe léèwọ̀ oní àlà ń fi rẹ ṣe yẹ̀yẹ́ ìsìláàmù ọgbà kò fi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ o dákun kí ni ibo ìwọ ti dé tó ń fi wò pé yẹ̀yẹ́ lọ yẹ kó máa ṣe fẹ́ni tí ò sì bọ̀ sọ́ọ̀mọ̀ pọ̀wọ́ kó ti jẹ́ mùsùlùmí o ó ti sọ́ di èèwọ̀ fún ọ láti máa yẹ̀yẹ́ rẹ̀ gbogbo nǹkan tó o bá rí kó o ti kójọ láyè tó o ti rí kójọ ọwọ́ kó jẹ́ mùsùlùmí o ó ti sọ́ dẹni tọ́lẹ́ yìí pé èèwọ̀ ni lórí rẹ̀ kó yẹ̀yẹ́ rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ fi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ o ìbá àjọkùnrin sọkùnrin àbóbìnrin sóbìnrin abọ́kùnrin sóbìnrin abóbìnrin sọkùnrin haram islam ò gbà ká fi ra ṣe yẹ̀yẹ́ nítorí pé lóun fi ṣe yẹ̀yẹ́ ń ó lè jẹ́ kó lóore jù ọ lọ níwájú ọlọ́run kí ni nọ́mbà táwa ama tá a wà lọ́dọ̀ ọlọ́mba tó fi wá jẹ́ pé yẹ̀yẹ́ lọ́mọ fọmọ làkejì tiẹ̀ ṣe torí ẹ̀ mùsùlùmí èfi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ tó bá yẹ pé torí pàǹdùkú torí pàǹdà torí ìdọ̀tí ilé ayé tá à ń kó káyì ọ̀dà mọ̀ kankan nítorí tí ó tà ń bá ń lọ kò síbi tá à mú lọ. ṣe náà lọ́wọ́ afẹ́ máa fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ ó lè ké láti jọ títí ṣiṣẹ́ kò rówó ra kẹ̀kẹ́ yàtọ̀ sáwa à ẹ̀yin lẹ máa ń ṣe àbí ẹ̀ mọ̀ kọ́ ń dẹ́yìn náà wò ni ó ná lára tẹ́ mọ̀ kọ́ ń dùn náà wò ni ó lè máa rówó ju tiyín lọ tẹ́yìn máa fi ti náwó sí tìbẹ́yìn lẹ máa fi tẹ́yìn náà ná tiyín sí. Si àbùrọ̀ tí ẹ̀ wá gbé fáìlì tiẹ̀ sórí àtẹ kìlọ̀tì kọ́ńkálukọ́ ọ̀ràn sọ rẹ̀ ń bí ó ya má fọmọ ìyá rẹ̀ má fi yẹ̀yẹ́ o. ìsìláàmù ò tún gbà ká máa fìdílé tá a ti jáde ṣe fáàrí ìsìláàmù lè wà ní. ọ̀pọ̀lọpọ̀ lọ́wà ó ṣe pé ìdílé rẹ̀ yóò máa gbé ni pé à èmi ọmọ kìnnìkan tó fẹ́ dìde dìde ọmọ kìnnìkan tọ́ba fẹ́ jókòó ọmọ kìnnì kan tọ́ba ní ó à èmi ọmọ kìnnì kan jẹ́ fèsì. kíni kìnnì na kíni kìnnì kan na irọ́ la sí. ṣebí bá a ṣe bẹ́rù la bọ́ mu ẹni tó dẹni àpọ́nlé jù láàrin wa lọ́dọ̀ Allah lẹni tí máa ń bẹ̀rù Ọlọ́run so eléyìí àwọn wa ní nǹkan àṣírí láàrin ẹ̀dá àti Ọlọ́run a lè rí lára èèyàn bó ló ṣe ń bẹ̀rù ọlọ́run sí ọlọ́run mà tá a lẹni tí ń bẹ̀rù òun nínú wa àti sọ pé mi ń bẹ̀rù ọlọ́run nínú yín mo lóore ju gbogbo yín lọ eléyìí nǹkan tó pamọ́ ni kò yẹ nìkan àmọ́ anabi sallallahu alaihi wasallam ọ̀hún àti anabi sọ wá pé ama la wọ ẹ tẹ́tí ẹ gbọ́ o èmi mò ń bẹ̀rù ọlọ́run jù láàrin yín èmi mò ń sì ń bẹ́ẹ̀ ni anabi ọtọ́ sí kọ́ sọ bẹ́ẹ̀ òun náà lẹni tí ń bẹ̀rù ọlọ́run jù láàrin wa òun ní ń páyà rẹ̀ jù ẹ̀yà nínú àwọn akúrúntì yòókù tó lè sọ pé ìmọ̀ ń bẹ̀rù ọlọ́run jù láàrin èmi gẹ́gẹ́ bíi ta ni sẹ́mi náà dára mi mà. sòkí ní nǹkan tó wá fẹ́ pẹ̀lú ìdílé rọ́ nígbà tó ń òsì jámà kankan torí àwọn sọ pé yìí dọ́kítà kọ́rìtà bíi abẹ́ ìnìlẹ́hùn ṣọ́rọ́fù kólé náà sọ dọ́kítà wọlé kí n bí sàmà wọlé tó máa ń ṣe fáàrí pẹ̀lú àwọn baba ńlá rẹ tí wọ́n jẹ́ ní ńlá á sọ pé òdodo lọ sọ ṣùgbọ́n máa bú nìwọ tí wọ́n bí kíkí nìwọ rí ẹ nítorí pé bàbá mi jẹ́ àwọn baba ńlá mi jẹ́ ìdílé wa jẹ́ òun kọ́ lọ́jà ìwọ yìí ìwọ tá à ń jọ ń sọ̀rọ̀ kí nìwọ já máa nínú tí islam tún ṣe léwọ̀ ó ní kó máa fojú di ìdílé onídìílé ń tiwọn sọmọ pé wọn fi tiẹ̀ ṣe fàrí kó máa fojú di ìdílé àwọn míì islam ṣe léwọ̀ má fojú di ẹnì kankan má fojú di ìdílé kankan má fojú tẹ́ńbẹ́lú anybody nítorí pọ́lọ́ ọba nìkan lọ́ọ́ mẹ́ni tí ọjọ́ ni àpọ́nlé jù nínú wa bákan náà islam ṣe léwọ̀ ká máa búra wa islam ṣe léwọ̀. Kama máa fẹnu já géètì lórí ọ̀rọ̀ ara wa ikú ńgbà tí wò ti gbẹnu faláró wàá bu tátìní wàá bu kángun a'udhu billahi minash shaitanir rajim mùsùlùmí èsè léèbù mùsùlùmí kì í ṣe léèbù tọ́ba yẹn àbá ń tẹ̀lé islam lódodo á rí i pé kò sáwùjọ tó dùn gbé láyé bí àwùjọ àwọn mùsùlùmí islam ò gbà ká búra wa islam ò ká fẹnu sátara wa islam tún ṣe léwọ̀ ká máa sọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ burúkú islam ọgbà ká máa sọ ká máa sọ̀rọ̀ àlùfàṣà islam ṣe léwọ̀ islam ní kò fẹ́yàwó àbúrò máa sọ̀rọ̀ àlùfàṣà ńgbà tí èsì pọ̀ gbádùn fẹ́yàwó ìwà tí kò lọ kóra rẹ jọ ìwà àtàwọn ẹgbẹ́ rẹ àwọn ọ̀rọ̀ rẹ ẹ wàá lọ máa kóra yín lọ sórí ta àbí kọ̀rọ̀ ọ̀bì kan ẹ ní lọ́rọ̀ kẹtẹ́ máa sọ̀jọ̀ lórí bú lọ ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàṣà ìsọkúsọ islam ọ̀farama o àfi tí ìbá ṣe mùsùlùmí ló kù islam ò sì gbà kọ́rọ̀ burúkú ọmọ tẹnu mùsùlùmí jáde àyàfi ẹni tí wọ́n bá ṣàbòsí sí. la yuhibbu Allahu al-jahra bis-su'i min al-qawli illa man zulim. ọlọ́run ọba kò fẹ́ràn ká máa fi ẹnu wa sọ burúkú jáde lẹ́nu àyàfi ẹni tí wọ́n bá ṣàbòsí sí. tí wọ́n bá ṣàbòsí sí ọ ọ̀tọ̀ kọ́ ọ tún nítorí àbòsí tán ti sí ọ kí wọn lọ́rọ̀ burúkú tó máa sọ náà ń gba àwọn abáṣá àbòsí sí ọ èpè ni èpè ni ó sì pè fẹ́ni tó sábòsí sí ọ ẹgbọn tí a nàbí sọ fún Mu'adh ibn Jabal radiyallahu anhu ó ní wattaqi da'wata al-mazlum fa innahu laysa baynaha wa bayna Allahi hijab ṣọ́ra fún èpè ẹni aṣàbòsí sí o fún èpè ẹni aṣàbòsí sí torí pé gàgà kò ní di lọ́nà tí ìdọ́dọ̀ lọ. ọlọ́run ọba ọ̀fẹ́ kí mùsùlùmí ọmọ sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu àfi tí wọ́n bá ṣàbòsí sí yàn ó fi hàn pé ìwọ ńlá lábòsí o ẹni tí ẹ ṣàbòsí sí ọba àjẹ́ kèfèrí tó bá ṣépè fún yàn yóò mú yàn náà ni. ọlọ́run ọba ọmọ sọ fún èpè yún nítorí pé ẹ̀sùn òjò ni ó gbé ni ó gbé ni ó gbé títí lọ bọ́ lọ́run ọlọ́run ọba ọmọ sọ pé la ansurannaka walau ba'da hin mo búra wípé màá ràn ọ́ lọ́wọ́ náà ni kò bá pẹ́ màá ràn wọ ìpè yìí lọ́wọ́ náà ni kò bá pẹ́ akramakumullah tí wọ́n bá ṣe àbòsí sẹ́nìkan tí wọ́n tu tí ń ṣe àwọn ìpè kàǹsùkàǹsù táwọn afasọ di lẹ́nu ẹ má di lẹ́nu ẹjọ́ sẹ́ kó yó torí pé ìwọ náà alára ti fi hàn pátárì rẹ gbà lásìkò tó ń ṣàbòsí sí àfi tá a bá bẹ̀ tá a bẹ̀ nítorí tọ́lọ́ kọ́ kó fọwọ́ wọ́nú kó rántí pọ́mọ yóò náà tún lè léyìí nínú Islam sòtá bá bẹ́bẹ̀ tó bá gbà aláàánú lọ́lọ́ ọlọ́wọ́ àfi tó dáa tó dáa ju àbòsí yàn lọ yóò fi san fún ọ̀nà eléyìí túmọ̀ sí pé ẹja sọ́ra ẹja sọ́ra fábòsí ọlọ́wọ́ bíi sálábòsí tura ẹ lọ́yọ́ pé tó bá kí bàbá lọ́ bá sábòsí ọmọ tọ́ ọkọ ọ̀nà tí ó gbà An-Nu'man ibn Bashir radiyallahu ó ní bàbá mi Bashir wọ́n bùn mí lẹ́bùn wọ́n á sọ fún mi wípé ẹ̀fún tí mo bùn ọmọ mi Amra yẹn tọ́jú ìyàwó á ní ọkàn tèmi ọ̀bá lẹ̀ àfi kẹ́ ẹ mú ọmọ ìyá àtẹ̀bùn yìí mú lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kẹ́ ẹ jẹ́ ká ànábì ọ̀dẹ́rì gbàtàdọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ wá sọ fún ànábì sallallahu alaihi pé ìyàwó mi ọlọ́kàn wọn ọba lẹ́sẹ̀pùn tí mo bùn ọmọdé mi yìí àfi kí wà ànábì ọ̀kọ́kọ́ jẹ́rìí sí ná. ànábì sallallahu alaihi wasallam sọ pé ṣé àkúlà wàlẹ́dìkà wàhábẹ̀tẹ̀hù mithla hadha ṣé gbogbo ọmọ tó bí náà ló bùn nírú ẹ̀bùn yìí. ẹ̀rí bàbá nù tó bí ma bàbá yẹn wá dáhùn ní rárá o ó nìkan náà mo bùn ah, ànábì ni ashhidu ala hadha ghairi ẹlòmíì ní ká pè jí ká pè jẹ́rìí sí ru eléyìí ẹ má pè mí jẹ́rìí sí nínú ẹgbàá wa kan la tushhiduni ala al-jawr ẹ má pè mí jẹ́rìí sábòtì ẹ má pè mí jẹ́rìí sábòsì ó túmọ̀ sí pé bàbá gan bá sábòsì sọ́mọ ó ti ṣàìdá báwo wá lọkọ síyàwó báwo wá lọ̀rẹ́ sọ̀rẹ́ báwo lọ̀gá sọ́mọ ẹsẹ́ báwo lolùkọ́ sọ́mọ akẹ́kọ̀ọ́ báwo lọ̀rẹ́ sọ̀rẹ́ ọlọ́wọ́ bó wàá lọ̀tà sọ́tà ọlọ́wọ́ bá ṣe àbòsí ṣíṣe léèwọ̀ kò sì sẹ́nìkan tó ń ṣàbòsí sí o tí ó bá ṣépè kò ní ṣàdùà gbogbo ẹ̀ tó bá ṣàbòsí sí láyé yìí tí ó bá ṣépè kò ní ṣàdùà ẹja ké sara jama Islam ó tún ní èèwọ̀ ní ká máa parọ́ èèwọ̀ ní ká máa parọ́ irọ́ kódà o sẹ́ẹ̀rì rọ tó bá gbé yàn báyìí gbé yàn ti lè wù kó tóbi tó tó bá gbé yọ padà lámọ́lẹ̀ náà ni tó bá lámọ́lẹ̀ kò ní lámọ́lẹ̀ kó rẹ́sẹ̀ dìde má yọ fàn ni bẹ́ẹ̀ ni irọ́ irọ́ máa ba tèèyàn jẹ́ ni irọ́ máa ń padà sọ tí ò níyì ní máa sọ yàn di pínì gbogbo ẹni tó bá mọ̀ kó kúrọ́ níjọ́ tẹ̀ bá parọ́ níjọ́ náà ẹ̀sìn ṣé máa sọ báwọn yẹn pé à lóòótọ́ mọ̀ ọmọ parọ́ ṣùgbọ́n èyí tí sọ lónìí òdodo ni o ẹ̀yin èèyàn mọ́ fẹ́kẹ́ gbàmí kó wàláì tẹ́lá ìgbàmí kó kéènì kéènì òpùrọ̀ burúkú dákúnpẹ́ ló sọ kó pẹ́ lómi lọ́sọ̀ kọ̀ bá dáa pọ̀ lọ́ba mọ̀ pé ha parọ́ ètò ọ̀sọ̀ lánàá ńgbà tá a yẹ wò tẹ́bí rọ́ bá ń yẹ tókùrọ̀ bá jẹ́ olùkọ́ àwọn èèyàn olùmọ̀tí ń sàlàyé ẹ̀sìn fún wọn tí wọ́n ta tókùrọ̀ bá sì jẹ́ ẹni tí ń wá ààbò fún wọn nǹkan ṣe wọn. nítorí níjọ́ bá lọ sọ fún wọn pé ẹ̀yin èèyàn múra o àwọn ọ̀tá wa wọ́n ti dẹ́yìn kulé wa ẹ̀yin òdì wa wọ́n wà báyìí o wọ́n wọlé wá bá wa àwọn ẹgbẹ̀kẹ́ òpùrọ̀ lélẹ́hùn tó bá jẹ́ jẹ́ lómi lọ́sọ̀ àbágbàgbọ́ títí tọ́tẹ̀ wa kò yín nítorí pé rọ́ọ̀lù máa pa irọ́ ọ̀dà o irọ́ máa mú kẹ́nu oorùn tó ṣe pé kò sí ọṣẹ ìfọnu tó lè mú kẹ́nu ńkọ́ márùn mà àfi kéèyàn parí tí kò máa sòdodo ètò aburú jù nínú rọ́jà máa ó ní rọ́jà máa pa má là ẹnìkan fẹ́ gbowó lọ́wọ́ yín yóò sọ pé ah, aláàjì sí yín aláǹsì àwọn ẹni ọlọ́run bíi tí ilé yẹn máa lárú ẹ̀ sí lọ́nà ọba máa kówó jáde bára ló ń ṣe o bára special nìyẹn tó ẹ sì máa pa àwọn èèyàn míì náà ní wọn ti ní wọn lálàá kan sí wọn lọ́nà ó ti máa kọ́ ọba kù ọwọ́ kílọ̀ ń kí ọba kù pé kíni bẹ́ẹ̀ ni wọ́n sọ pé àwọn lálàá burúkú sí wọ nítorí kí wọ́n tún lè gba nǹkan lọ́wọ́ rẹ̀ torí pé tọ́ba lòun la burúkú fún ọ yóò tún lọ yóò tún lọ ọrọ̀ yóò wá pé tọ́ nǹkan tá a ṣe tá a fi dènà aburú nǹkan máa ṣẹlẹ̀. tó ara arọ táwọn èèyàn máa ń panu ẹnìkan bá sọ pé lálàá sí ọ ọ sọ pé mi fẹ́ gbọ́. nítorí pé lábẹ́ òfin ọlọ́n kápọ́ lálàá ńlódodo òun náà sì ti ròyìn rẹ̀ ó ní àlàabú tọ́ba fi lè sọ àìsọ rẹ̀ òun là ìṣẹ́ rẹ̀ tọ́ba fi sọ ọ̀sẹ̀ náà torí ẹ sẹ́nìkan bá sọ pé ńlá la abusu yẹn sọ pé ń fẹ́ gbọ́ tí ọba wa fẹ́ tètè gbọ́ tó ló ńlá la abusu yín ẹ sọ pé mi náà la mẹ́ta sí ọ tẹmọkẹ́rù ọba torí bọ́ọ̀nì bọ́ọ̀nì wọ́n ti lè lálàá tó náà lè lálàá nọ́ńsẹ̀sì àbùkátà rẹ̀ wọ́n ti wá wọ́n ti wá sọ fún ọ pé àwọn lálàá abú fún ọ wọ́n ti ti rọ fún ọ ó tún wá máa pèpè ẹ dákun ẹnìkan ló lòun lálàá sí mi ó pè lálàá àmọ́ wọ́n ti sọ fún mi kó ló ṣe tẹ́tí gbọ́ torí tó bá jẹ́ pé lódodo lọ́la la aburú wọn ṣẹlẹ̀ ọlọ́run kó wa nínú àwọn nǹkan ẹ̀sìn Islam tó tún ṣe léèwọ̀ tó náà ní ká máa fọra wa mọ́ <laughs> èmi èmi ọ̀jẹ̀rì mi ọmọ àlàkẹ́ <laughs> ǹjẹ́ gbàgbàkúgbà kọ́ ọmọ pera rẹ bẹ́ẹ̀ kí lọ́ọ́ ajá mọ́ kí lọ́ọ́ ajá mọ́ kí ọmọ fọra rẹ mọ́ ọlọ́run ọ̀fẹ́ wala tuzakku anfusakum ẹ má ma fọrọ yín ma ẹ má ma fọra yín má huwa a'lamu biman ittaqa ọlọ́lọ́ mẹni tí ń bẹ̀rù òun o ẹ má fọrọ ma o ẹlòmíà ọmọ malaika láìsí ara rẹ ni tó bá sọ pé wọ́n hu àkàtì ọ̀dà ṣèṣe wa ah no no no sẹ́mi mi kẹ́kẹ́ máa rorokoro sẹ́mi èmi yàtọ̀ sí gbogbo àwọn èèyàn ìwọ yàtọ̀ orí ka malaika. so malaikalization ọ̀pọ̀ fáwọn èèyàn ó sì lè jẹ́ pò ń gángan lọ dáràn àmọ́ yóò máa fọ́ra rẹ̀ má títí tọ́lọ́ wọn fi tú àṣírí rẹ̀ ni Islam ò ká máa fọ́ra wa má torí ẹ̀ lábẹ́ òfin wọn ni ká ká ká ṣe recommendation fún yàn pé ọlẹ́tọ̀ sí nǹkan báyìí ti ń wá ah, a sì kọ̀wé pé inṣàlá kẹ́ bá a sì mọ ohun tó hàn sí wa o òun náà ni pé inṣàlá ọlẹ́tọ̀ sí àmọ́ a sọ pé èmi ò lè fún ẹnìkan kan mọ́ fọlọ́ ọlọ́run lọ́mọ kálukú ọ̀wọ́ ń hàn sí mi ni fi ń kọ̀wé yìí àmọ́ èmi ò lè fún ẹnìbọ̀dì mọ́ fọlọ́ jàmá islam ọ̀fara má ká máa fọra wa má ká máa wa má láìka àwa náà la ẹnìkan ọ̀dá wa àwọn iṣẹ́ nínú tí kọ fún wa tá a fi mọ̀ pé ń lọ́nà ó ní tẹ́ mẹ́ta èèyàn méjì nítorí táyì méjì bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ ẹ̀bùn ẹni kẹta gbọ́ yóò fi nǹkan kan yóò da ọgbẹ́ ọkàn sí lọ́kàn kí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ni wọ́n ń sọ Islam ọ̀faramọ̀ irú rẹ̀ náà ni ẹ̀yin méjèèjì ẹ̀yin gbóyìnbó aró oko sí ló ń kọ gbóyìnbó ẹ̀yin wá ń sọ òyìnbó níbi tó ń wà so kí ni ó wà lọ́kàn rẹ̀ ọ̀rọ̀ mi ni wọ́n ń sọ kí ló dé tẹ̀sán èyí tí gbogbo àjọ gbọ́ ẹ̀yin gbọ́ haúsá òun ọ̀gbọ́ haúsá ẹ̀yin wá ń sọ haúsá níbi tóun náà ti ń fetí gbọ́rọ̀ tẹ́tọ́ tí ọ̀gbọ́ yé islam ọ̀farama bí ìgbà tẹ́yìn méjì ń sọ̀rọ̀ jẹ́jẹ́ nù tẹ́ẹ̀jì tẹ́ẹ̀bùn gbọ́ islam ṣe léwọ̀ bákan náà nínú tí islam tún ṣe léwọ̀ wọn náà ní kí mùsùlùmí ọmọ làánà mùsùlùmí kọ́ máa ṣépè fún islam kọ ọkọ̀ àbí ká máa ṣépè fún gbogbo ẹni tí ò tún lẹ́tọ̀ọ́ sí ká ṣépè fún islam kọ nínú tí islam tún ṣe léwọ̀ wọn náà ní kí ẹ máa bú àwọn òkú anabi sallallahu alayhi wa sallam ó lè gbọ́dọ̀ máa bú àwọn òkú o gbogbo ẹni tó bá ti kú ẹ gbọ́dọ̀ bú ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dáa nítorí pé òun faqad aqdama ila ma qaddam ó ti lọ bá ń tó gbélé ayé ṣe ẹ filẹ̀ kò bá àjọ dára kò bá àjọ ká ayé yìí sébò ti lọ ẹjọ́ máa lọ rẹ̀ ẹ má sọ̀rọ̀ rẹ̀ pé káwọn pé ọ́ àdúpẹ́ kó lórí ibú yìí lọ akutuku wèrè lọ́nà ọ̀run ká dáa fún un. àwòbìlà ah, ah, ah, o ti lọ ẹfílẹ̀ pẹ̀lú ẹ má sọ̀rọ̀ òkú láì ẹ gbọ́dọ̀ bú òkú ìgbà tó ti kú. bákan náà nínú tí ti ṣe léèwọ̀ oníkẹ́ máa tọrọ kú pé a ìyá tí ń jẹ òyìn tó báyìí o wọ́n ti ní eh, eh, wọ́n ti pè eh, ìran mẹ́ta wọ́n ètò ìran mẹ́ta tó ń ti tòṣì báyìí ikú yá jẹ́sí lọ ọlọ́run a islam ọgbà bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọlọ́ ẹ̀ gbọ́dọ̀ tọrọ kú nítorí ìnira kan tó bá yín ẹ̀ gbọ́dọ̀ tọrọ kú nítorí ìnira kan tó bá yín. tẹ́ẹ̀bà tiẹ̀ wá ṣàdúrà anabi ní kẹ́ ẹ sọ pé ìwọ ọlọ́run jẹ́ ń ṣẹ́kù láyé láàyè lópin ìgbà tó bá ṣe pé sẹ̀mí ló lóore jù fún mi ọlọ́run mi kí n kú tó bá jẹ́ pé ikú ló lóore jù fún mi àmọ́ kìí ṣe pọ́ lọ ń pa mí ọlọ́mọ amú mi lọ báyìí a ṣe bẹ́ẹ̀. bákan náà Islam ó ní ẹ gbọ́dọ̀ máa ṣépè fórí ara yín o èèyàn gbọ́dọ̀ máa ṣépè fórí ara rẹ̀ ẹ gbọ́dọ̀ máa ṣépè fáwọn ọmọ yín ẹ gbọ́dọ̀ máa ṣépè fọmọ ọ̀dọ̀ yín ẹ gbọ́dọ̀ máa ṣépè fún dúkìá yín gbogbo eléyìí wọ ni. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن أنتم إسلام تسليه tá a fi mọ̀ pé òun gángan lẹ̀sìn wọn náà ní pé islam sọ pé tẹ́ ń bá ń jẹun pẹ̀lẹ́ nìkan mọ́tì ọjọ́ pé nítorí àwọn ọjọ́ ẹlòmíì ni wọ́n ń jẹ kọ́ wa fi tiwájú rẹ̀ sílẹ̀ islam tuntun sọ pé tẹ́ ń bá ń jẹun mọ́tì ọjọ́ pé oúnjẹ tó wà láàrin gbùngbùn abọ́ ńlọ́kọ̀ọ́kọ́ máa jẹ kó tó di àwọn ìtọ́wà létetí torí islam sọ pé ìtọ́wà láàrin gbùngbùn yẹn àlùbáríkà máa sọ̀kalẹ̀ sí i tètè tí lọ́kọ̀ọ́kọ́ máa jẹ kó tó di pọ̀ fàbọ̀ sí tàrin Islam ó ní tí igbá tẹ fẹ́ fi mú mi ife tẹ fẹ́ lò láti mú mi tó bá ti fọ́ ẹ gbọ́dọ̀ fi mú mi o nítorí kọ́mọ́ bàá jẹ́ pé kódà kó ṣe pé rọ́bà ni wọ́n fi ṣe ó ṣe é ṣe kọ́ yáyàn lépè ambosibosi tó bá lọ jẹ́ tangaran Islam ní tẹ̀m̀bá mu mi ẹ gbọ́dọ̀ máa mí sínú kọ́ọ̀pù tẹ̀m̀fé mu mi nítorí àmì ọ̀kájúà àmì wọ̀bìà ni ẹ máa mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má mú mi lọ́nà tẹ́ fi máa mú tẹ́ bá ti mú ẹ gbé kọ́ọ̀pù kò kẹ́ mi tẹ́ bá tún fẹ́ mú ẹ mú nígbà tẹ́ bá mú tán ẹ tún mí islam òun ló fi léyìí kọ́ wa ó lè rí ń Islam tún ní ẹ gbọ́dọ̀ jẹun lẹ́ni tó dọ̀bálẹ̀ tó dakùn délẹ̀ kó wá jẹ́ pígbà náà lẹ́ ń jẹun ìsìláàmù lẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìsìláàmù níṣẹ́ ń bá ń jẹun lórí àtẹ táwọn kan gbọ́ títí táwọn ti mú mùsùlùmí ò gbọ́dọ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ àtẹ bẹ́ẹ̀ láíláí á ń bọ̀sibọ́sí kó àmọ́ jẹun tiẹ̀ mẹ́ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àjọyọ̀ táwọn Yorùbá ń ṣe lórí tábìlì kan náà ni wọ́n ti máa béèrè nítorí kálukú bá máa mu ẹlòmíì béèrè ọ̀sán anúgò nígbà tẹ́nìkan ikọ́ tí nìkan bò mú wa wọ́n sì gbé ti kálukú sí lọ́dọ̀ lórí tábìlì kan náà tẹ́ jókòó yípo tó bá pé mùsùlùmí bá ní ọtọ gbọ́lọ́ngbọ́ kò tọ́kọ jókòó mbẹ́ ìsìláàmù ṣe léèwọ̀ nínú tí ìsìláàmù tún fi kọ́ wa ó ní ẹ̀ gbọ́dọ̀ finá sínú àdògán yín kẹ́ wa lọ sùn lálẹ́ islam lẹ gbọ́dọ̀ dán wò ẹ gbọ́dọ̀ finá sínú àdògán yín kẹ́ lọ sùn lọ́sàn islam lẹ gbọ́dọ̀ dán wò kése pé àgbọ́dọ̀ finá sórí òrùlé lọ lásán nínú finá bẹ kọ lọ sùn tó bá pé gáàsì bá ń lò stóòfù ń lò fi wọn ní nǹkan tó ṣe pé kọ wa lọ sùn ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ sùn kẹ́ dákun délẹ̀ ẹ gbọ́dọ̀ sùn lẹ́ni tó dákun délẹ̀ èèwọ̀ ni. bákan náà ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ gbà nígbà tí ẹ jẹun tẹ́tẹ́ kó tó di pé ẹ lọ sùn láì jẹ́ pé ẹ lá àwọn ọmọ aka yín dáadáa ẹ sì fọwọ́ yín dáadáa kó má kù kankan nínú ọbẹ̀ àbómi ọbẹ̀ àbí bọ́tà àbóròró àbí kóúnjẹ tẹ́ ẹ jẹ kó má kù lọ́wọ́ yín kẹ́ tó sùn torí pé anabi sallallahu alaihi wasallam ní tẹ́ bá dàn wò tẹ́ ẹ lọ sùn tó ń tọbẹ̀ lọ́wọ́ tó ń teko tó ń tòróró lọ́wọ́ tó ń ti bọ́tà lọ́wọ́ tí kankan bá sí ọmọ àkáyín a jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀ máa ràn án o. ẹ gbọ́dọ̀ rí i pé ẹ fọwọ́ yín ẹ kọ́kọ́ la kẹ́ ẹ wá fọ̀ kó tó di pé ẹ lọ sùn. Islam ó tún ní ẹ̀wọ́ ni kẹ́ ẹ máa sọ nípa àlákàlà tẹ́ ẹ bá lá ẹ gbọ́dọ̀ sọ. So amọ̀sibọ́sí pẹ́ nìkan ló ń fẹ́ rọ́rọ́ ẹ gbọ́dọ̀ rọ́ tẹ́nìkan bá sọ gan tó wọn mọ̀ pé àyè sọ ẹ gbọ́dọ̀ rọ́ fún un nítorí pé lẹ́yìn bẹ nínú ìmúniṣeré eléyìí tí ṣètánì máa mú yàn ṣeré Islam nínú tó tún ṣe léèwọ̀ fún wa tọkọ̀ fún wa wọn náà ní ká gbẹ̀mí ẹlẹ́mìí lọ́nà àìtọ́ Islam sì léèwọ̀ ẹ̀mí yẹn amánà ni o ẹlẹ́mìí ò gbọ́dọ̀ ṣekú para rẹ̀ ambọ̀sibọ́sí pọ̀ pẹ̀lú míì islam ṣe léwọ̀ islam tó á lọ́wọ́ ọmọ tẹ́ bí ẹ gbọ́dọ̀ pa wọ́n o àwọn ọmọ tẹ́ bí ẹ gbọ́dọ̀ pa wọ́n nítorí ìbẹ̀rù òṣì ẹ tí ì sínú òṣì àmọ́ ẹ̀ ń bẹ̀rù kó sì lè dé àwọn ọmọ yìí ti fẹ́ pọ̀ jù kẹ́ máa pa àwọn ọmọ lọ́kọ̀ọ̀kan wọ́n sì máa pààyàn ní tààrà wọ́n sì máa dọ́gbọ́n pààyàn àtàdọ́gbọ́n pa àti ìpààyàn ní tààrà ẹ gbọ́dọ̀ dá kankan wò nítorí pé ẹ̀ ń bẹ̀rù òṣì ọ̀nà tí wọ́n máa fi dọ́gbọ́n pààyàn náà ni pé kẹ́ mọ́ fún àwọn ọmọ lóúnjẹ àbí kẹ́ fún wọn lóúnjẹ tí ò ní tó wọn káwọn ọmọ wa wọn máa kígbe bí káwọn ọmọ máa di kùn mú ọgbẹ́ inú ọ̀kọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ ńgbọ́ bá yá yóò di pé oúnjẹ gan ọ̀rìn ibi tí ń pa wọ́n má yọ padà di ọmọ ọlọ́mọ ọ padà kú ẹ má pa wọn ma yín torí ìbẹ̀rù òṣì ọlọ́run tún ní ẹ gbọ́dọ̀ pa gbogbo ọmọ wálé ayé pẹ̀lú àwọn àwọn bá bíntín tọ́lọ̀ ń sọ ọmọ ọgbà lọ́wọ́ rẹ kótó dikó náà dádúró mélòó ni ọlọ́wọ́n bò ní fi wọ́n. bákan náà ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ pokùn so gbogbo bó tilẹ̀ wù kí nǹkan lè mọ́ tó ọ gbọ́dọ̀ pokùn so. ọwọ́ á ní kúyájú ẹ̀sìn lọ kí ni wàá mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ikú tó fi sọ pé kúyájú ẹ̀sìn lọ. ṣé jahannama ọ yájú ẹ̀sìn lọ. ẹ̀sìn tó ní sí ọ́nlẹ̀ ayé látàrí àìní látàrí gbogbo nǹkan ọ̀bọ sí fún ọ ọmọ tí ń jẹ́ jahannama ni tí wàá jahannam. islam ó tún ṣe zina léèwọ̀ zina èèwọ̀ ni o kí ni wọ́n ń gbà ń bẹ̀ tí kí ni wọ́n ń gbà ń bẹ̀ kò sí ẹni náà tó ṣe zina láyé nítorí àwọn ọmọ tẹ́ rí yẹn ní ọmọ ntọ́lọ̀ wọn sọ ma ọmọ tẹ́ fi gbọ́nà zina ọlọ́mọba kọ́ ọmọ ọmọ nǹkan Islam gbàtọ́ ma wá wádìí ọwọ́ padà gbọ́ pé bàbá yìí ìyá yìí zina wọ́n gbà bí òun a ọgbà wàláì tọ́lá ọgbà kò tó kù ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níwájú mi gangan ló ti ṣẹlẹ̀ bàbá kan ó bí ọmọ kan gbọ́dọ̀ zina ọmọkùnrin tí wàá dàgbà dáadáa ó ti dàgbà dáadáa ó ti ó ti súnmọ́ ogójì ọdún so ọmọ yìí wàá gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ pé gbogbo ẹni bá bí ní gbọ̀nà zina kò lè jẹ́ bàbá fún ni màmá nìkan lèèyàn ni ó ti wá ṣẹlẹ̀ ṣáájú kó tó wá gbọ́ òfin ọlọ́run ọba yìí wípé nínú gbogbo ọmọ tí bàbá òun pè mọ́ra rẹ̀ fóun bí kò sí ìtọ́ da tó wúlò tí ń ṣàánú rẹ̀ tó arákùnrin yìí kánáwó kanara, kama máa wá ìsinmi fóbì kò sí ọmọ kan tó dàbí rẹ̀ lójijì lọmọ yẹn bá ránṣẹ́ pé bàbá kíkí bàbá wá bàbá bá wá láti ìlú tí ń gbé àwọn aṣáájúlé tẹ́ ń bì lọ́mọ bá pọn bàbá lẹ́yìn lọ́ba di alimadina lọ́ba láwọn fẹ́ rí mi kí ló dé ẹ dákun ẹ yọ ọ́ sísú wa fẹ́ rí yín ni mo bá sì wà tí ọmọ bá ní òun fẹ́ bi bàbá tó wà ń jókòó yìí ní àwọn abéèrè kan òun sì fẹ́ kó sojú mi tó bẹ̀rẹ̀ sí ní béèrè bàbá báwo lẹ ti mọra yín pẹ̀yìn ni bàbá mi ẹ dákun ẹ gbọ́rù béèrè ah, bàbá bá ní mo bí ọ bẹ́yìn àti ẹbí mọ náà ìyá rẹ ó mi wọ́n sì bí ọ mi bẹ́ẹ̀ ló sì jọ́ máa mi ìyá mi tẹ́ ẹ kó lóyún fún yín tọ́wọ́ á bí mi fún yín ṣáájú kó tó di pé ẹ̀sòwò àti bí mi ṣé ẹ̀sọ yìgì pẹ̀lú ẹ̀ àbí báwo bàbá bá dákẹ́ mọ́fẹ́ ni ẹ dákun ẹ̀ dùn o ṣé ẹ̀sọ yìgì àbẹ́ ẹ̀sọ yìgì irúbìnrin rádaràda wa ló ń bí mi kò sí rádaràda nù béèrè torí pé ìjókòó tòní ìdájọ́ rẹ̀ ọ̀sán kárí ìtọ́ba sẹ́kù fún wa ní ọjọ́ ayé. à bàbá bá ní tẹ́mi mà nípa lọ́ọ̀lù wọ́n ń gbà ń hmm, gbogbo àwọn èèyàn wọ́n sì mà mí kò sẹ́ni kánú wọn tó kó wọn mà mí. bàbá sẹ́ ẹ sọ yìgì torí pé táwọn abìyàn léèrè ìbéèrè sí lọ́wọ́ pé ó ń bùkátà dáhùn pọ́n tó wọn pẹ́ kiri tó ń ṣe tó gbà lóńgò tó ń ṣe kíni ẹ̀yin ti mọ̀ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ ọmọ bá ní bàbá mo ti wádìí lọ́dọ̀ ìyá mi ó tọ́ tẹ̀yìn ọ̀sán ìyá mi ti sọ ó ní ẹkì omu ẹrọ omu lẹ ẹkì omalẹ lédè kúrò ẹsẹ bàbá mi. ẹ lẹnu ẹ ọmọ tẹ ẹsẹ bẹ́ẹ̀ oníbẹ ẹsẹ ẹsẹ ṣòfò torí pé nǹkan lẹ ṣàbò sísè mi mo ti ń si okọ jẹ mo ń yí okọ lò látijọ́ yìí bàbá yìí. wàlá hàwùlà wàlá kú wàtá ìlà bìlà ìdí tó ń bá kó wá bì ní kó ń fẹ́ kí mi ó jẹ́rìí sí pé gbogbo tó ń ṣe fún bàbá yìí tó ń sì ṣe fún wa <laughs> gbogbo dáadáa tó ń sì ṣe fún wa torí òun gbé àyìnlá fòjò òun gbé àyìnlá fòjò so kí bàbá yìí kọ́mọ́ tún expect irú rẹ̀ máa o torí pé bàbá yìí ti kó bá òun ó ti kó wọn wà láyé láì ní bàbá màmá nìkan ló ní subhanallahil azim kí lèèyàn ń gbà ń dìzì nánà bàbá ń sunkún jáde ni o ẹkún ọ̀ràn mọ́ kí zina ń gbà ń dìzì ná títí rẹ̀ ń lé furu kọ́kọ́ tí ìranù àti ìrégbè aláìlórí lọ́wọ́ kí ló ń gbà ń dìzì ná ọlọ́ni kò fẹ́ yàwó wàhálà wo lọ́wọ́ ànú ká fẹ́ yàwó tóbi wá jẹ́ pé zina lọ́mọ awaka ọ̀bùn burúkú public toilet islam ṣe nǹkan léèwọ̀ wọ́n wà má gámà wàláhì àbámọ̀ wọn máa ṣe káyìn ẹ wọ́n ọmọ tí wọ́n fi wọ̀nà zina náà wọ́n fẹ́ pín ogún àwọn tó fẹ́ pín ogún wa gbọ́n wọ́n á sọ pé ok wọ ọmọ bàbá tó kú ni wọ ìwọ náà ọmọ bàbá tó kú ni wọ náà ọmọ bàbá tó kú ni wọ ok ẹ ẹ sáà lè ráwọn àgbàlagbà nù dílé yín ẹ lè rí wọn sẹ̀wọ̀n kó àgbàlagbà kan náà ni ó gbé wa wọ́n á ń wọn pé bàbá ṣé ẹ lè ṣàlàyé fún wa báwo ni bàbá yìí ti ṣe kọ́kọ́ fẹ́ ìyàwó rẹ̀ àkọ́kọ́ tó bí àwọn ọmọ yìí ìyàwó kejì bó ló sì fẹ́ ìyàwó kẹta bó ló sì fẹ́ ìyàwó kẹrin bó ló sì fẹ́. sẹ́wọ̀n pé yorùbá tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n lè kọ́kọ́ wọ́n sọ àsọdùn kẹ́ lè mọ̀ pé nǹkan pé ah! ìbéèrè ńlá lẹ mi. ẹ ṣàlàyé àlàyé ńlá là ń fẹ́ fún béèrè ńlá. ẹ ń tó ṣẹlẹ̀ ni pé mm, a ti bí àwọn ọmọ yìí náà ká tó so yìí sẹ́yìn mọ̀ pé ti fa fáìlì wọn yaba so làwọn wa máa wo pé what ah what náà ni bàbá ti sọ pé ẹ yìí sí ọmọ tí ó jogun ok sẹ́yìn kù tiẹ̀ ni wọ́n fẹ́ ká sí lótú torí di eléyìí kí ni furu kọ́kọ́ lórí zina ìyàwó ni ọfẹ́ ìyàwó ni ọfẹ́ kọ́ ọlọ́mọ tọkàn tiẹ̀ náà balẹ̀ sọmọ pé ń jọ́ sọmọ bá ti mọ̀ pé èèṣe bàbá òun àdúrà wo ni ó ṣe fún ọ ọkàn ti kú dànù káwẹ̀ kò ní ṣàdúrà kan fún ọ. nínú àdìsí muhammed sallallahu alayhi wa sallam ó ní tí ọmọ àlìjánná bá wà àlìjánná tán wọ́n tún wá lọ ru ẹrù ládá wá fún wa ẹrù ládá wọ́n fi wá sí àlékún àgbéga fún wa nínú pò nínú àlìjánná wọ́n máa bí ọlọ́run pé ń bolè léyìí tún ti wá ọlọ́run á sọ fún wa pé ládá àforíjì táwọn ọmọ yín tọrọ fún yín lẹ́yìn ikú yín táwọn ọmọ yín táwọn ọmọ yín kìí sọmọ ọlọ́mọ kìí sọmọ àlè kìí sọmọ zina ẹ á rí i pé zina ti di tọrọ fún kálí àwọn lè má mú ṣe zina wọn lọ ma zina lọ rẹgẹdẹ àwọn sẹ ń pè láàfáà náà wọn ṣe zina wọn lọ ma zina lọ rẹpẹtẹ àwọn mú alim alim àwọn náà ṣe zina wọn lọ ma lọ rẹpẹtẹ àwọn stars stars náà máa kọ́ ma kọ́ ma lé kí ó yóò kóyún bọ gbogbo wọn nù ni. sòbó wa lẹ ní tọ́jẹ́ mẹ́kù Baba káfíńtà àwọn píríkìlì àkọ́ bẹ́ẹ̀ káwọn ọmọ bẹ́ẹ̀ ustaz wa gan ni abẹ́ ẹ̀kọ́ bàbá ìmáàmù kan wọ́n yanjú ọ̀rọ̀ kan jẹ ta wọn ní bàbá náà ra kan mú subhanallahi alazim ó kéńtò wọn àlàyé fẹ́ tòrò torí pé bàjẹ́ rí nǹkan sẹ́ni tí ètò lọ àmọ́ amara wa lọ ni náà pẹ́ ní nígbà tí ṣètọ́ni bá dáná rẹ̀ síyàn lójú èyí rí i pé kò sí tó lè dáyàn dùn tọba ti ṣe tán ọsẹ lẹnu ẹrẹ lomi tán pèlè yẹn ńlá tí gbogbo yẹn ń nàka sí láwùjọ ah mashala mashala wàlá àrùn ìjà ni wọn ti tu sí òun jọ mi tí ẹnìkan ní ta lẹ ń pé ta lẹ ń gbẹ ta lẹ ń gbé ta lẹ ń gẹ ìwọ jẹ láti ah lẹ́yìn ọmọ pé bàbá yọ orí rẹ sẹ dàrú ni pé orí tí ń lè dàrú láti ọgbàgbé wọn ti pè mèrò tó tí mo bí fún ọ à àwọn yóò bá ní abẹ́ ti fẹ́ bàbá fẹ́ ta ni ńgbà tá à ń kóra wa ká pé kí ni ó sì lọ́tọ́ tó ọ̀fẹ́ sí la ilaha illallah ń ta wá gbé o yọ kẹ̀ jábọ́ ni pọ̀ kí aṣọ daràn ló náà ọlọ́dà kò má ṣe wá lọ́ọ́ daràn jama ẹja dúró báyìí lónìí tá a bá wọ ẹ̀sìn wa ẹ̀sìn Islam sẹ́ni gbogbo ń tà ń sọ pé Islam ni má ṣe islam ní má ṣe islam ní má ṣe lẹ́gbẹ̀ntì islam ní ẹ lè ṣe ẹ lè ṣe ẹ lè ṣe wọ́n ní tó ní ká má ṣeun ó kéré pọ̀ lẹ́gbẹ̀ntì ní ká ṣe. ìdínú tí ọlọ́run ní ká má ṣe tó fi rọrùn láti kà ọ rọrùn láti fàyọ wípé wọ́n ní ẹ má ṣe báyìí wọ́n ní ẹ má ṣe báyìí wọ́n ní ẹ má ṣe báyìí àmọ́ tá a bá fẹ́ ka iye ńtọ́lọ̀ ní kẹ́ ẹ ṣe wàhálà àlè kàtán. ẹyẹ wá gbọ́n lè jẹ lẹ́ran lásán a lè sọ yé ètò e o lè jẹ tán torí mélòó la mọ̀ nù ẹran a ma lè sọ èyí tọ́lọ̀ ní máa jẹ torí ló ń kà ó kéré ìdí nu tó fi pé kéèyàn mọ̀ wọn a mọ̀ wò pé àdúrú ah, nǹkan wọn yìí ní ká má sí náà ní ká ó kéré lẹ́gbẹ̀ẹ́ ní So etí òsè kà wọn ò ní sọ wọn kàn fòfin lélẹ̀ ni tó bá ti yàtọ̀ sáwọn nǹkan wọn yóò ẹ máa jàǹfààní rẹ̀ ètò ọlọ́wọ́n á ní kí ẹ má ṣeun ọlọ́wọ́n bá fẹ́ràn wa ni ara ń tá a fi mọ̀ pé islam lọ́nà náà nù kò sí nǹkan kan nínú gbogbo ńta ní ọlọ́run ní má ṣe yìí islam ní má ṣe yìí tó jẹ́ pé àǹfààní bẹ́nu káṣe kò sí nítorí pé aburú lọ́wọ́ à ń bẹ̀ iná ní islam fi ní ẹ má ṣe ẹ jìnnà sí o ẹ má ṣe o ẹ jìnnà sí o tí èèyàn bá sì fi lè kóra rẹ̀ ń dànù tí ò ṣe lóòótọ́ òní ọ̀padà gbádùn ẹni tó kóra rẹ̀ ń dànù tọ́já lu àwọn nǹkan tó ní ká má ṣe o ẹ rí kò ní ọ̀padà kábàámà torí di eléyìí orí wa ń bẹ nínú kémi pẹ̀lú rẹ tába ti mọ pọ́lọ́ wọn bá sìn kankan léèwọ̀ ká má jìnnà sí orí ń bẹ́nu ká má jìnnà sí nítorí kété mi bá jìnnà sí. Si tí wọ́n bá dínà sí oore ńláńlá ọmọ sọ̀kalẹ̀ láti sámà oore ńláńlá ọmọ jáde láti inú lẹ̀ kódà àwọn nǹkan àlùmọ́ọ́nì lẹ̀ ọmọ pọ̀ wà nú àwọn ìlú wa wàláhì yóò yọjú táwọn bá ti ń jìnà sí tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ tá à ń jìnà sí gbogbo tọ́lọ̀ ní ká má ṣe ṣùgbọ́n nígbà tá a bá ti kọ̀ táwọn à ń sọ pé tọ́lọ̀ ní ká má ṣe gangan làwọn má ṣe oore tá a mọ̀ pọ́lọ̀ ń ṣe fún wa tá à ń rí ọlọ́run níjẹ́ kọ́ owó tó o a kàn máa rí ni ọwọ́ wò ní tó tàbá sì gbìyànjú pa fẹ́ mu a kàn máa gbọ́ táwọn èèyàn ń kú dànù níbi tí wọ́n ti fẹ́ mú oore wọn máa kú dànù torí ẹ̀ eléyìí jẹ́ ti òjò eléyìí tó ṣe bí ìgbà tó ṣe kọ́ fẹ́ kóra kó láwùjọ wa kò fẹ́ rọ̀ mà ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ìwà burúkú ti pọ̀ jù ìtakòfin ọlọ́run bá ti pọ̀ jù láwùjọ wa àwọn èèyàn níbẹ̀rù ọlọ́run rárá kọ́dà kan tó tó ń bá tó ń rọ̀ náà ebi sọkúsọ wọn máa ń sọ. So wọ́n lè máa sọ pé kò tún níjà ṣiṣẹ́ lónìí o ó tún gbèdé o bí bó ti sẹ́sẹ̀ lẹ́nu tó nu o ẹsẹ̀ fi yàn kan ni wọ́n ń fẹjọ́ rẹ̀ sùn òjò nufa subhanallah ìdẹ̀ra tá à ń wá táàrí á ti wá máa dẹ́sùn rẹ̀ tó bóyá ń náà ló ṣẹlẹ̀ ní kúkú gbogbo wa náà ni ó kú padà já rọ̀ lágbàdo ògbó ojú takọtabo wa ní ọjà torí ẹja pọ̀ ní màá Kama máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ nítorí pé tọ́lọ́wọ́n bá bá foríjì yàn orí máa tọ̀yàn wá aburú máa kú lọ́dọ̀ èèyàn ọlọ́run dákun foríjì wá ọlọ́run dákun òjò alálùbáríkà máa rọ̀ fún wa òjò tí ó jẹ àròdó òjò tí ò ní wọlé àròdó òjò tí ò ní ba dúkìá jẹ àròdó òjò tí ó bí arísìkí ọlọ́pọ̀lọpọ̀ alùbáríkà ọlọ́run ọba kó máa rọ̀ fún wa ọlọ́run ẹlẹ́dàá wa kó forí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wá kó má wo àìdá wa àti àṣẹ ètò wa kó má fi bá wa wí ọlọ́run dákun má wo ìṣesí àwọn ẹni tí ń fagbọ̀n rẹ̀ ya láwùjọ wa kó fi wá bá wa wí ọlọ́run dákun má pa wá pọ̀ bá wa jà ọlọ́run dákun má dá wa bá wí ọlọ́run ẹlẹ́dàá wa àánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba gbàdúrà wa má sì kọ̀ àdúrà sì sí wa lẹ́nu kárántí pé nínú tọ́lọ́wọ́n bá fi wá pa wá láṣẹ ní ìgbà táwa jẹ́ ẹni tí ń gbìyànjú láti mọ àwọn nǹkan tọ́lọ́ ń ṣe léèwọ̀ fún wa ká lè bá a jìnnà sí òun náà ní ká mọ̀ pọ́lọ́ ń sì pa wá láṣẹ ká máa ṣe àsọ̀láàtù fọ́gà wa anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nítorí pé anabi yìí nínú wọ̀ tó ní lórí wa àwọn tá a jẹ́ mùsùlùmí òun náà ní ká máa ṣe àsọ̀láàtù fún un. فالله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا غيثا مغيثا اللهم أغثنا غيثا مغيثا نافعا غير ضار عاجلا غير آجل يا كريم يا رحمن يا فتاح يا وهاب يا من هو على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم رحمكم الله